بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونسأل أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبته ومن سلك النهج إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أعطى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم fún ọlọ́run ọba ọba tí ó sọ wá di òní láyé láyé ara òní ọjọ́ kejì ọjọ́ kẹrìnlélógún oṣù Ramadan ti ọgọ́rùn ọdún mẹ́rìnlá ó lé ọdún mẹ́rìndínlógójì ọjọ́ kẹrìnlélógún oṣù Ramadan oṣù kẹsàn-án lọ́dọ̀ Ọlọ́run ti ọgọ́rùn ọdún mẹ́rìnlá ti sí one thousand four hundred years ó lé ọdún mẹ́rìndínlógójì and thirty six years one thousand four hundred and thirty six years sísìn sọdún táwa nù rẹ̀ yìí lànàbí Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ tọ́lọ́run náà láti jẹ́ ìkẹ́ fún gbogbo ara ayé tọ́lọ́run sọ̀rọ̀ sọ́tún làǹbíyà pé wà má arsalnaka illa rahmatan lil alamin sọ́ra kọkànlélógún ayé ọgọ́rùn-ún ó lé méje wípé àrùn ọ̀nsẹ́lá sọ́bìsì torí kò lè jẹ́ ìkẹ́ fún gbogbo ẹ̀dá òun la fi gbé ọdí tá a fi ṣẹ́rù ọdún tí mo sọ yìí ló dà tí àníbíyà ti ṣe jẹ́ kó ní Mẹ́kà lọ sí madina tó múnà wà rọ tọ́lọ̀ ti ibẹ̀ gbé islam káàkiri àgbáyé nípasẹ̀ àníbíà muhammad ọ̀sọ́lẹ̀m àtàwọn sàhábà tó lo ayé pẹ̀lú ẹ̀kọ́ lọ́n kó bá yọ́nú sí wọn tó fi ta ẹ̀sìn ọlọ́ẹ̀yọ̀ kan oṣù tí ń bẹ lórí ilẹ̀ láti àná títí dòní ẹ̀sìn ọlọ́ẹ̀yọ̀ kan tí ò pé méjì kò pé mẹ́ta tí í ṣẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run láti gbàtọ́ ọlọ́run ti dá bàbá wa àgbà níbi ádámù aleyhi sọlátù ọ̀sálàm tíjọ́tá yọ ọ́ parẹ́ ẹ̀sìn ẹyọ kóso tọ́lọ́n fẹ́ràn gbogbo àwọn ànábì rẹ̀ tẹ́gbẹ́ ànábì ádámà ṣe aleyhi sàlám òun lànábì nóhùn ṣe aleyhi sàlám ṣíṣe àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run kì í yẹ pé ayé òun ló pe àwọn èèyàn sí ẹ̀sìn yẹn làwọn èèyàn kọ́ tí wọ́n jọ́sìn fún nǹkan mìíràn tọ̀sọ́ lọ́hùn tọ́lọ́n fi pamọ́ rẹ̀ pẹ̀lú omi tún fáànù ẹ̀sìn yọ kóso iná lẹ̀sìn tọ́lọ́n fẹ́ràn gbogbo àwọn ànábì rẹ̀ kíkẹ́ àti gọlọ́nkọlọ́ ọba wọn tẹ dórí ànábì wa Ibrahim ni tẹ dórí ọmọ rẹ̀ Ismail ni tẹ dórí ọmọ rẹ̀ Isahaq ni tẹ dórí àwọn ọmọ ọmọ rẹ̀ gẹbi Yakubu Yusuf tẹ dórí ànábì Musa tẹ dórí ànábì Isa aleihimu salatu wa salam ajumain ẹsẹ yọkọ sotọ lọhùn fìnnà gbogbo wọn sí aráyé nu òun lẹsìn Islam torí ẹ̀rọ lọ́hùn fi sọ nínú àwọn ayẹ̀tọ̀ pọ̀ nù alukur'anul karim ìkànnì rẹ̀ ní sọ́tọ̀ Ali Imran sura kẹta Surah 3 verse 19 Talking pé dinner in the lẹ́lẹ̀ Islam it is ṣe ẹ̀sìn lọ́dọ̀ wọn by Islam ni kì í ṣe ẹ̀sìn míì ẹ̀sìn Islam lẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ àwọn èèyàn lórí ilẹ̀ ayé olúkàkùnrin lẹ́sìn oníran tá ń ṣe ṣùgbọ́n ẹ̀wọ̀n ẹ̀sìn ẹ̀ ìṣẹ́sìn lọ́dọ̀ oh, Ọlọ́run Ọlọ́run sì ní í gbà wọ́n tọ́jú lálùkè yàmà lè sọ ọ́nù sọ́tọ̀ alẹ́ mùrọ̀ yìí kan náà sọ́ra kẹta àyàkà ọ̀nà lè ní ọgọ́rin pé wà máa ń yẹ tàbí rírọ̀ ìsìlámù dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹ ń bá lọ ṣe ẹ̀sìn mí yàtọ̀ sí islam pàdé wọn ọlọ́run falan yuqbala minhu láìlà ò ní gbẹ̀sìn yẹn lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati minal khasirin òun tọ̀ ń tajà lókè àmọ́ náà tí ó kù fún tí ó padànù ló máa wà. àníbíà muhammad sallallahu alaihi tá à ń tọrọ àlékún kẹ́tìkẹ́ ọlọ́run fún àwọn aráàlú àwọn sàhábì rẹ̀ kọ́lọ́n bá sàlékún àti gẹ̀ wọn tẹ́ ìdórí gbogbo àwọn tá ń tẹ̀lé ọ̀nà mọ̀ tí ó mú wá títí tí ó fi di ọjọ́ ìkẹyìn ọjọ́ tèmi àtẹ̀yìn ọ̀jábọ̀ ọ̀sẹ̀ wa fún ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì níjọ́ tí kedere ti gbangba ọ̀bẹ̀ wò ìjọ náà ọlọ́run jẹ́ ká bọ́lọ̀ ń pàdé ọlọ́run jẹ́ bọ́lọ̀ ń pàdé ọlọ́run jẹ́ lórí àwọn àìmọ̀ àwọn ìmáàmù ìmáàmù tí wọ́n ń bẹ pẹ̀lú wọn níjókòó níwájú lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́ lórí gbogbo wa àtọkùnrin àtobìnrin wa ọlọ́mọdé àmọ́ padà sí ibú kádà abọ́ ọlọ́mọdé òkòlè a lórí àwọn tó lọ ń ṣe fún a lórí ọlọ́mọdé òdìbànújẹ́ àwọn tí ń bọ̀ alẹ́ mi ọlọ́run kọ́sọ́ dídùn fún abá ti fẹ́ kọ́rọ̀ orí ọlọ́njẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́njẹ́ ó dáa bẹ́ẹ̀ lọ. àwọn táwọn gbàdúrà wọn sọ àwẹ̀ wa jágbọ́ ọ̀pọ̀lọpọ̀ láyé láyè lálẹ́ àfíà ara tọ́lọ́ sì gbà lẹ́sẹ̀ fún wa àti gbogbo sẹ́ẹ̀rì míì tá a bá ṣe kọ́lálá hàwùlẹ̀ wàlà kú wọ́tẹ́ ìlàbìlà. wọ́n ní kí n sọ̀rọ̀ lórí àwọn àfáàtù zina àwọn aburú tí máa ti ara zina ṣe jáde fún ẹni tí ń ṣe àti fún àwùjọ lódìdí àwọn nǹkan burúkú wo ni ń bẹ lára ẹ̀ kí ni òfin ọlọ́run ìdájọ́ ọlọ́run lórí zina kí n tó gbẹ́nu lé kí n kọ́kọ́ sọ fún ayé pé ọlọ́ọ̀bá tó dọ́mọ ẹ̀dẹ́ ni ẹ̀dáàyàn nítorí ìdí pàtàkì ni ọlọ́ọ̀dá wa nítorí eré ṣe pé ká máa ṣeré lórí ilẹ̀ ká máa gbá bọ́ọ̀lù ká máa wòran bọ́ọ̀lù ká máa wo fíìmù ká máa wo fídíò ká máa já ẹ̀sẹ̀ ká máa já kọ́ńfù ká máa já taekwondo table tennis game gbogbo ní ìrànkà ń ṣeun kódà tẹ ẹ dórí iṣẹ́ tá à ń ṣe jẹun torí ẹ̀kọ́ lè dá wa iṣẹ́ tá à ń ṣe jẹun iṣẹ́ tẹ́nìkan kan ń ṣe jẹun iṣẹ́ olùkọ́ ni oníkíwò oníwèé iṣẹ́ dókítà oníwòsàn iṣẹ́ àkántáǹtì bá wọn sílò owó iṣẹ́ ẹnjìníà ti ń ṣe títì tí ń kọ́lé tí ń hun irin iṣẹ́ àwọn tí ń ṣiṣẹ́ iná iṣẹ́ náà kì í ṣiṣẹ́ náà tàlùkì àmọ́ o ká mú káfa náà wọlé kí mọ́lẹ́ òfin mọ́ wà nù lé iṣẹ́ àwọn tí ń mọ ilé iṣẹ́ àwọn tí ń kan ilé iṣẹ́ àwọn tí ń kan bẹ́ẹ̀dì iṣẹ́ àwọn tí ń tọkọ̀ ṣe iṣẹ́ àwọn tí ń tún fóònù ṣe iṣẹ́ àwọn tí ń tún aago ṣe iṣẹ́ àwọn tí ń hun aṣọ tí ń hun fìlà tí ń hun kádígà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo oníranṣẹ́ tá à ń ṣeun kì í sì torí ẹ̀ lọ́nà yìí dá wa. iṣẹ́ tá a ṣe tá a fi jẹ tá a fi mu secondary lọ jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì lọ jẹ́ lẹ́gbẹ̀ẹ́ primary assignment primary duty nǹkan gangan tọ́lọ̀ nítorí ẹ̀dọ́mọ̀ ẹ̀dẹ́ nìyà tí í ṣe ntọ́lọ̀ ntọ́ka sínú sọ́tò Dhariyat fún àkọkànléláàdọ́ta alukur'an Karim àyà ìkẹrìndínlẹ́ọgọ́ta Quran fifty one verse fifty six ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون lónìí. Inna Allaha huwa ar-Razzaqu dhul quwwati al-matin. Ọlọ́run lálùjẹ̀lú àtẹ̀yẹn ọ̀dà wọn lásán bí ìṣe torí kálí máa sìn òun. Ìdí tó torí ẹ̀ wa òun ni kálí máa sìn. Á jẹ, á mu, á wọ̀, á lò kọ̀ọ̀kan ọlọ́run. Ọlọ́run ní kankan fi ṣe kò ní jẹ, kò ní mu, kò ní wọ̀, kò ní lò àmọ́ lọ́dọ̀ gbogbo tẹ́yìn ọjà tí òun ti ó lò òun ní kankan fi ṣe ó wà tó a sọ pé òun ọlọ́ ọba wúwa rọ̀zákù ọba tí í ṣe arísìkì fún ẹ̀dá tẹ́pẹ́ èyí ó ṣiṣẹ́ díẹ̀ yóò mọ orúkọ kọjá sẹ́wọ̀n èyí ó máa gbọ́ bùkátà tí wọ́n bá ní kéèyàn ó kó ṣe àkáǹtì bó ṣe lówó ná lódi oṣù kankulẹ̀ lórí arẹ̀ lórí ìyàwó lórí àwọn ọmọ lórí inú ilé yẹn lórí àwọn ọkọ̀ èyí ó fẹ́ rò pé ń rí lóṣù ọ̀kan tóun náà ọlọ́ni rọ̀zákò dùlùkúbù àtẹnumàtẹ́n ọba alágbára lè sọ̀rọ̀ e sọ́tùmù mìíràn sọ akẹtàlélógún àyà ọgọ́fà òdi márùn Quran chapter twenty three verse one and fifteen ọlọ́ni afa hasibetum. afa hasibetum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un. ọlọ́run ní àbẹ̀wò à ń rò ní pé mo dá yín lásán afa hasibitum. annama khalaqnakum abasa. abasu lọ́lọ́run lò eré ọwọ́ mi dilẹ̀ eré tí ń ṣe ni mi dá yín àbí tẹ́ ń ronú tó yẹ pé dé ayé tẹ sọlé ayé dilé eré ilé bọ́ọ̀lù ilé géèmù ilé fídíò ilé fíìmù ilé ìranù ilé hòtẹ́ẹ̀lì ilé àwọn ṣọ́ọ̀ṣì ọtí ńláńlá èyí tó ti gbajúmọ̀ ní Ìbàdàn nísìn àwọn ilé ńláńlá wọn sọ di ilé ọtí àwọn táwọn olóṣèlú bá ti jí owó tán ìmọ̀ ilé epo ìmọ̀ hòtẹ́ẹ̀lì ìmọ̀ ṣọ́ọ̀bù ọtí sẹ́yìn rò pé kò nídìí kankan tí mo torí ẹ̀dá ẹni wà á nàkùn ìlẹ́yìn láàtọ̀ ìlẹ́yìn láàtọ̀ ìlẹ́yìn padà sọ́dọ̀ wà ni ẹ rò pé bí tá a dá èsì lẹ́yìn ṣe gbèrè sí ẹ̀ ní padà wá. fata Allahu limalikul haqq. abẹ́ ẹ̀rọ yìí pé tẹ́ ẹ bá tiẹ̀ tó padà dé ẹ kẹ́ kó láyé wọnú lẹ̀ lọ́wọ́ bó ìmọ̀lẹ̀ ẹ sì di yẹn pẹ̀ ọ́ parí. ọlọ́run ni mo tayọ kí n dẹ́dà lásán àì nídìí alimalikul haqq ọba tó ní gbogbo nǹkan lánàá ta ọba òdodo kọ̀dákẹ́ o. la Rabbul arshil karim. ọlájọ́ sẹ́lómi ìtọ́tọ́ láti Joseph Àjàfọ́ nìkan ọba tó ní aláràṣì ńlá òun ni nítorí tóbi jù ní gbogbo ńtọ́ dání jálẹ̀ àrùṣù orí ẹ̀ lọ́lọ́run wà kò sí nǹkan kan lẹ́yìn ọlọ́run mọ́ alẹ́ àrùṣù ló bo gbogbo sánmà tilẹ̀ lọ́lọ́ yìí ṣe bíi tẹ́ǹtì kọ́fà fún sánmà tilẹ̀ ó ju méjèèjì lọ láì mọ iye ọ̀nà kùrìsíyù kùrìsíyù a kursiyu samawati wal arda àga ní jẹ́ kùrùsì àga yẹn ju sọ́mọ̀ méjèèjì àti ẹ̀mẹ́jèèjì lọ fún ọlọ́run bẹ́ẹ̀ nínú ayatul kursi Quran chapter two verse one fifty five sọ́mọ̀ àti yìí nìkan àga ju gbogbo wọn lọ àga tó ju sọ́mọ̀ àti lọ àríbi ọ̀sán kó déédéé kóró àgbàdo kan lọ tá a sọ sórí ilẹ̀ ayé yìí a táwọn sọ pé àgbàdo ẹ̀yọ̀ kan sóò lẹ̀ kí ni ìpéyé àgbàdo láàrin ilẹ̀ tí mẹ́ ń kọ́lọ́kọ́ kátó pé gbogbo ayé kò sí yí mo ṣe ju sẹ́mẹ̀jì àti méjèèjì lọ òun ò dúdú kó àgbàdo rẹ gbẹ̀lẹ̀ abisu. lóye kí ẹ pé Rabbul Arshil Karim fúnra ẹni ọmọ alihamudulilayi torí ló fi jẹ́ pé gbogbo ntọ́lọ̀ máa ṣe léwọ̀ sinata afẹ́sọ̀ ẹ̀kẹ́ntẹ́ kan bẹ́ẹ̀ ni gbogbo ntọ́lọ̀ máa ṣe léwọ̀ òun lọ́gbọ̀dọ̀ jẹ́ ìwọ̀lẹ́ tó bá mọ̀ pọ̀ lọ́ọ̀ lọ́dáhùn wọ́n padà ọ̀dọ̀ ọlọ́run jọ kan òun padà lọ láti lọ jábọ̀ sẹ́hùn fọlọ́ọ̀ ni kìí gbà ń padà lọ ọ̀hún láti lọ jókòó láti lọ sinmi <clears throat> láti máa lọ jẹ máa lọ mú lásán à ń lọ jábọ̀ ọ̀sẹ̀ ni ẹ̀ ń bá jábọ̀ ọ̀sẹ̀ rẹ̀ jábọ̀ ọ̀sẹ̀ rẹ̀ jásí rere lọ́dọ̀ ọlọ́run pé ń ta àtòrí ẹ̀dá orí sí òun ni ó sinmi yọ̀bọ̀ náà lè jáde yọ̀bọ̀ sinmi yọ̀bọ̀ gbádùn láéláé tí ò ní mọ̀ nira mọ́ láéláé kò sí pa ayàgbẹ́ mọ́ kò sí pé yẹn ọ̀tọ̀ mọ́ kò sí pa ọ̀rẹ́ mi mọ́ kò sí pa ẹ̀sẹ̀ ń ṣe mi mọ́ kò sí pé kò ń jáde mú mọ́ kò sí pé kẹ̀dẹ̀bẹ̀ máa jáde lọ́fun mọ́ inú ìgbàdùn láéláé lèèyàn wà kò sí pé mò ń wá kíní kan rí mọ́ gbogbo tẹ̀ wá ni máa rí wọn là kún fi àmà tẹ̀sítẹ̀ yìí à ń fún sọ̀kùn. wọn là kún fi àmà máa tẹ̀sítẹ̀ tí ń ṣe sura forty one Kùránì àyà thirty one ọlọ́run wà lákùn fi ẹ máa tẹ̀sítẹ̀ yìí àwọn sọ̀kọ̀m inú àlùjẹ́dẹ́ gbogbo tẹ́mi yín bá ti ń fẹ́ ni ọmọ jẹ́ ti yín bẹ́ẹ̀ tẹ́mi bá ti rò láì sọ jáde àwọn ọmọ ọ̀dọ́ tọ́lọ́ dẹ́sọ́ àlùjẹ́ náà máa kó wọn dé ni orí ìran kan yẹn tẹ́mi wá fà sí wà lákùn fi ẹ ta down ní tẹ́ bá tó béèrè fún mo tó fẹ́ nǹkan yìí yọ ọmọdé wájú yín ni àwọn yẹn ọmọ bá dùn lọ láéláé àwọn tó mọ̀ ìdítọ́lọ́ yìí dá wọn tó sẹ̀mí àwọn kan sì wà nù nira gbére gbére ìyá gbére inú òkun gbére tí wọn ò ní máa ti jẹ́ kẹ́mọ́ tí wọn ò ní máa ti jẹ́ ìfọ̀kànbalẹ̀ mọ́ tí wọn ò ní máa ti jẹ́ sẹ̀mí mọ́ láéláé tí ò sọ̀rọ̀ mọ́ tí ò sì pé mo jókòó mọ́ tí ò sì pé mo sùn mọ́ láéláé ló yà nínú ọ̀nà tọ́lọ̀ ọba tọ́lá rẹ̀ ga máa ń kì í pọ̀ ọ̀rọ̀ bí ṣe kí àlùjánnà tí ó sọ ti mẹ́mẹ́ bẹ́ẹ̀ máa kì í ná nínú sọ́tù zumaru lọ́wọ́ parí sọ́tù zumaru nígbà tí ń sọ pé àwọn èèyàn wà bóun ọlọ́ọ̀ba níjọ́ ọ̀dàjọ́ a máa dà wọ́n níjọ níjọ lọ sínú ọ̀nà àwọn ọmọ ọ̀nà fàyídàjà wa fúti àti àbíbu wa bò ha tẹ́lẹ̀ ti ń dẹ́nu ọ̀nà dáná mọ́ wọ́n bá lẹ́kọ̀ọ́ ìṣiṣi rẹ̀ ni torí pé léèyà ni ṣiṣi rẹ̀ wọ́n bá ẹ̀ máa kó nú ẹ̀ straight ni kò sí pé ọ̀sẹ̀ ń kẹlẹ̀kùn ó tó sí àlùjáná ni wọ́n ń kẹlẹ̀kùn ó tó sí torí pé léèkẹ́ ni ilé lọ́wọ́ àìmọye sóra nù Jésù mẹ́rin parí kùrẹ́ lọ́dọ̀ yìí sọ mi sọ tó máa dìjà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alimohimu gbogbo tọ́lọ̀ bá ṣe léwọ̀ fẹ́ máa bọ́ lọ́n lọ́dà wọ́n bọ́ lọ́n padà ẹsẹ̀ ògbèjì bẹ́ẹ̀ yàn ọ̀bá mọ̀ bọ́ lọ́n lọ́dà wọn tọ́lọ́ kó lóun dára wọn abẹ́nìkan bẹ tọ́ da yàtọ̀ sọ ọ̀tàn rẹ̀ jẹ́ kọ̀sẹ́ni tọ́ nǹkan kan kò sẹ́nìkan tó dá ẹ̀dá lẹ́yìn ọlọ́run èmi nìkan mọ́ dá yín dá èèyàn mọ̀ pọ́lọ́ ọlọ́dà o èèyàn mọ̀ pọ́lọ́ ọlọ́dà o èèyàn gbà pé ó padà ọ̀dọ̀ rẹ o èèyàn gbà pé ó padà ọ̀dọ̀ rẹ o á padà ọ̀dọ̀ yẹn tó láàsì tó láàsì á padà sọ́dọ̀ rẹ̀ ayàtọ̀ parí sọ́ọ̀tù yaasin sura ti gbogbo amabẹ́rẹ́ mọ owó ni sura thirty six Kùránì ayà parí ayà eighty three ntọ́lọ̀ ewi ntọ́lọ̀ fi sọnù ẹ̀ ń padà bọ̀ lọ́dọ̀ mi èmi. سبحان الذي بيده malakutu. سبحان الذي بيده malakutu كل شيء وإليه ترجعون turja'un. ọlọ́run ní kó wọ́n lọ́wọ́ bá ọba tẹ́tẹ́ gbogbo kọ́kọ́rọ́ sámà méjì àti ẹ̀mẹ́jẹ̀jẹ̀ wọ̀ ń lọ́wọ́ ọlá agogo sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì òun ló ń dání nínú wa ilé ìtòrìjà ọ̀hún ọba alágbára lórí sámà méjì àti tó ní gbogbo ẹ̀ àti ti mẹ́nu ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ lẹ́ ń padà bọ̀ á darí yín padà sọ́dọ̀ rẹ̀ kọ̀sọ́mọ́tẹ́ fẹ́ dá sí tọ́mìyàn fi ní padà bẹ́ẹ̀ gbogbo ntọ́lọ́ ń ṣẹlẹ̀ wọ̀ ká jẹ́nà sí gbogbo ntọ́lọ́ ń ṣẹlẹ̀ wọ̀ tí n ta fẹ́ sọ̀rọ̀ lórí jẹ́ kanu ẹ̀ gbogbo ntọ́lọ́ ń ṣẹlẹ̀ wọ̀ ká sí àwọn ayé Al-Qur'an Karim ta kéde sìn yọ sọ fún wa bí ó ti máa sọ̀rọ̀ zìnà tá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ làwọn ayé àwọn náà tó láwọn nǹkan míì nú inú ntọ́lọ́ ń ṣẹlẹ̀ wọ̀ tá a kéma tó ti wà lára àwọn àyà yẹn gbogbo ntọ́lọ́ ṣe léwọ̀ kémi àtẹ̀yìn ó jìnnà sí nítorí àti bọ́lọ̀ ń pàdé rẹ̀ alákọ̀ọ́kọ́ tí a wọ pé zina ìtì ń jẹ́ bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà ìsìlámíyà ó ní láṣepọ̀ ọkùnrin àtobìnrin bidúni akdi nìka asọ̀hì bidúni akdi nìka asọ̀hì láì jẹ́ pé àwọn òbí obìnrin wọ́n fi obìnrin fún yẹn fẹ́ tí wọ́n so yìgì wá pọ̀ gbogbo àṣepọ̀ tó bá wáyé lẹ́yìn kí wọ́n so yìgì obìnrin fọkùnrin kí wọ́n fi máa súnmọ́ra lọ́nà ẹ̀tọ́ tí wọ́n fi máa gbà dáadáa gbogbo àṣepọ̀ tó ti yàtọ̀ sí ẹni tá a so yìgì ẹ̀ fún yẹn zìnà ní jẹ́ àfẹ́bẹ̀ lọ́wọ́lọ́ náà àwọn obìnrin ò tí ì fi fún wa wọ́n èso yìgì à ń bá sùn zìnà ni obìnrin bẹ lọ́ọ̀dì ọkọ kò sí lọ́ọ̀dì ọkọ ọkùnrin kápàdé ọ̀rọ̀ wọ̀ wọ́n gbàbí kan lọ wọ́n lọ bára wọn sùn ó fún lówó kò fún lówó ó fún lóúnjẹ ó kò fún lóúnjẹ ó zina ni zina ni gbogbo tí bá ti ń jásepọ̀ láàrin ọkọ láyà tí yìí ṣe obìnrin tó sojúgé ẹ̀fọ́ kùn-ín olókùn-ín gorí ẹ̀ zina ni àyàfi tẹ́yẹ̀ bá gorí obìnrin à àtẹ̀ láìmọ̀ fápẹ́jọ́ yìí ń ṣèdánwó àwọn obìnrin wa bá wa ṣèdánwó wọn á sunlé ọ̀dọ̀ wa obìnrin wa sọ lórí bẹ́ẹ̀dì ìyàwó wa àwọn àmọ́ pàjọ́jì lọ́wọ́ lórí bẹ́ẹ̀dì àròkè ìyàwó wa ni làwọn àkìmọ́lẹ̀ láì mà subahànù àmà wáyé o àwọn kì í ṣe pé wọn ń bẹnu tí àlàsán bí ṣe pété pé ń ṣẹlẹ̀ gbogbo àṣepọ̀ pẹ̀lú obìnrin àtọkùnrin tí iṣẹ́ ìyàwó èèyàn ta ní yìgì lórí ẹ̀tọ́ sọ fún táwọn òbí ẹ̀ fi fún ni haramu ni tó yẹ kó lóka kó gbọ́dọ̀ ọ̀dìmú pé a rí obìnrin tá a fẹ́ fẹ́ a bá a sọ̀rọ̀ kó mú fẹ́ à ń pọ́sẹ̀sì fífẹ́ra wa lójú ọ̀nà kò sọ di ẹ̀tọ́ ẹ̀ kódà bàbá ti dénú ilé wọn tá a ti ta ní ọjọ́ kọ gangan tí ó jáde orí tó bá yá ẹnìkan kò tí ì mà nígbà máa fi fúnni tán ní obìnrin tí wà ní bàbá rẹ̀ kò wọ́n ti ní mìíràn sí máa ń sọ nǹkan báyìí. tọ́lá yóò yẹ ká àfọ́bìnrin lọ́nà ọ̀sọ́dọ̀ tó fa kagun orí ẹ̀ tó gbé bàbá rẹ ti dá wa mọ̀ ìyá ti dá wa mọ̀ wọ́n dá wa mọ̀ wa ó pè láàfọ́ rẹ̀ fún wa ṣùgbọ́n wò ó tí fà fún wa. lè máa lọ fún àgùntàn lágùntàn ní irúgbìn ọmọ fínrúgbìn sára rẹ̀ pé wọ́n ti fàlẹ́ ọlọ́pẹ́ máa dákúrò. wọ bẹ̀ ntí zina nù. ṣe àwọn aburú tí ń bẹ lára zina aburú ẹpẹtẹ ni ìkànnù ẹ ni pé ẹ ń bá ń ṣe zina pẹ̀lú ẹ tí ìṣèyàwó ẹ ọmọdé ní àbàdélé bọ̀ ó ti yàgbọ́ ọlọ́run bẹ́ẹ̀ sì ni máa sì yàtọ̀ láàyè ìyàpọ̀ ọlọ́run tó láàrẹ̀ ga olóbùdó aburú tọmọ èèyàn máa ń ṣe lókè yẹ̀gbẹ́ ayé tàbá yẹn kẹsì kẹtọ́ burú kè ayé káfọ́ gbọ́ ọlọ́ọ̀bá tó láàrẹ̀ ga yá ṣe ń tí ọ̀fẹ́ ló tóbi jọ ní téèyàn ń ṣe lókè yẹpẹ. ẹ wọ́n fẹ́ sọ sọ́sì yìí ẹ bá ń bọ̀ bẹ́ẹ̀ sí ṣe ọwọ́ ẹ̀sùn ó ń ṣe ọlọ́run tó láàṣẹ ní kọ́ wọ́ lọ́ọ́ lálá foríjì kò túbà lọ sọ́dọ̀ ọlọ́run kọ́ mọ̀ kú láì túbà lọ pàdé ọlọ́run kọ́ mọ̀ bàdẹ́ níyà. àkọ́kọ́ nìyẹn lára abúsí mẹ́ lára àṣìná òní ọmọ tá a bá bí tá a bá láṣepọ̀ pẹ̀lú omi tí ì ẹni tọ́bẹ̀ èdòyún ọmọ tá a bí ìsọmọ ọkọ ọmọ àlè nu kọ́dà bí bàbá yẹn gbà pé òun ló ń ní torí òun bá ya rẹ̀ sùn ọmọ yẹn sọ ọmọ ọkọ ọmọ àlè ni aburú tí ń bẹ láàrin pé tí bàbá yẹn bá kú kò sí láwọn tí ó jogún ẹ̀ quote me quote or unquote ẹ̀rọ pé wíwẹ́ ní ti bẹ́ẹ̀ nu gbogbo fàtàwá nìyẹn ẹ̀ta bábá sùn tó lóyún láì tí ì so yìgẹ́ ẹ̀ fún wa ọmọ àlè lọ́mọ tó bí ọmọ yẹn ó jogún ìyá rẹ̀ ó ṣùgbọ́n kò ní jogún bàbá rẹ̀ aburú nù tọ́gbẹ́ kì í sọmọ ọkọ wọn ò tí ì so igi tí wọn fi ń bára wọn sọ̀tẹ̀ ìdọ́yún wọn bímọ búkú nù ìlú tí wọn sì ń tó rọmọ àlebẹ ni ò tí ì dàgbà tó bá dàgbà tán ìlú wọn dàrú bí bàdàn ṣe dàrú ní ìsìn gbàtà wọn àlebẹ dàgbà tán. lára aburú tí ń bẹ lára ṣìnà òun pẹ́ ṣìnà ṣíṣe a máa sọ mẹ́ẹ̀dẹ̀kan di tí wọ́n gbé pẹ́lú mi pẹ́lú mi lónìí tóbi bá jẹ́ tó wọ́n ní tí wọ́n ń pè lálẹ́ mọ́sá fún kọ̀mọ́kọ̀ yes kọ̀mọ́kọ̀ bí ọmọ ti ń kọ́sẹ́ ní ìsìn tẹ́nìkan ní bùkátà sí nǹkan kan ní ṣọ́ọ̀pù tó ti ń kọ́sẹ́ tí wọ́n rí tó dì lọ́wọ́ mú tí ó sì gba ọwọ́ yẹn tí ó fi ọ̀rọ̀ tó lé ìpè tí ó fi tẹ̀lú ẹ pẹ̀lú ẹ ẹ fi mi lọ́wọ́ jàre ẹ fi ọ lọ́wọ́ lẹ̀ ẹ ẹ wá ọmọ sí ní tẹ́ bá fẹ́ ṣe ńgbà náà ó ti dọ̀ ọmọ bú tẹ́lẹ̀ bá bá lò tó ẹ pé tiẹ̀ lọ́lọ́run bá gbà pẹ̀lú ti obìnrin wọn tó gbé lọ sínú àpò olùkẹ́ tí ó doyún lọ́jọ́ yẹn àbíjọ́kẹ́ àbíjọ́kẹ́ tẹ ẹlòmíràn tó bá lò lẹ́jọ́ karùn-ún ọjọ́ kẹfà ẹlòmíràn tó bá lò ta ni wọ́n gbé ọmọ ń fún tọ́ba bí ó ṣeéṣe kó pé ẹni tó bá lò àkọ́kọ́ ló lóyún ó lè mọ́jọ́ olùjẹ́ ní kẹta abẹ́ni kàbọ̀ ló lóyún ṣùgbọ́n ẹni tó ń bá ní kẹ́sí lọ́rùn òní ọgbà ọmọ ọlọ́mọ lẹ́ni ìyá ọmọ sísun náà ọmọ ọlọ́mọ ni ọmọ rán sùkúù ọmọ ọlọ́mọ ni ọmọ rán lẹ́kẹ́ta pé mùsùlùmí ni ọmọ ọlọ́mọ ni ọmọ rán sọ́fíìsì ọmọ rán bàtà fún ti ìsọmọ rẹ̀ wọ́n gbé ọmọ ọba fọ́sùn aburú lanu ọmọ yẹn ìfẹ́ bàbá yìí ní sílẹ̀ mẹ́ tó pé kì í sọmẹ wọ́n kẹ́ mọ lọ́rùn ni bó wa ti ń dàgbà sí ni kó lọ́mọ wà láàrin bàbá àtọmọ yẹn síra wọn. kó lọ rẹ̀ sísá bàbí ikú bàbá yẹn tẹ́kọ̀ ni wọ́n padà pa bàbá tó lọ́mọ kọ́ mọ́ ọmọ tí aláburú tí ń bẹ ń bi ṣìnà òun ni pé zina ò ní gbajúmọ̀ nú àwùjọ kan àyàfi káwọn àìsàn tá a gbọ́dọ̀ ẹ̀rí ọmọ ṣẹlẹ̀ láwùjọ yẹn àwùjọ tí àníbi ọ̀sán gẹ̀ẹ́ lọ́sọ bẹ́ẹ̀ pé àwùjọ tí sinimá ti gbajúmọ̀ ní tí ọmọ sẹ́mi ẹ̀ pé ọlọ́mọ gbóni àrà àìsàn wa táwọn èèyàn gbọ́dọ̀ ẹ̀rí tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ báyìí ìyẹn sì pọ̀ lọ́dọ̀ wa ń bí nínú tá a gbẹ́jú bá ń bí òun làtọ̀ sí wa nínú tá a gbọ́jú bá ń bì ó ní kíni kata máa ń ṣe kékeré nke magun kékeré nke ké kékeré nke ké ó ní ẹ̀dínwó kò gbọdọ̀ kọ́lẹ́ ẹ̀kẹta o báyọ̀ kọ́lẹ́ ẹ̀kẹta yóò gẹ̀ tọ́lé ní o yóò lọ́n tiẹ̀ ni. ní Kwara State láwọn area kan ní Kwara State mọ̀ ma tí n fẹ́ dárúkọ yẹ tí wọ́n bá rí kiri pé ìyàwó àwọn ń ṣiṣẹ́ kùsè pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin àwọn náà ní mọ́kò tán máa ń lò ń bẹ̀ tá a ti fi mọ́kò yẹn tó bá ti dà kọjá Eh, eh, eh, kò ní kọ ọkùnrin ò ní kọ ẹni ni kọ́ sábà fara kàn sí ẹ̀ máa ti jẹ́ ẹni tójò bá rọ̀ omi tí máa wà lára ewé láwọn omi tí ewé bá wà ní kọ́ máa fara kàn níjọba ti di fara kan o ẹni báyìí ìjọba ìjọba jáde láyé tí ọ̀la ti bá kéde ní ìbá sọdún méjì kò ní tí ì ṣe kankan ó sì ti wà lára ẹ̀ wọ́n dùn ó de jọ́tí èyí ní sè é nígbà lórí fídì sùkúù lójú ọ̀nà láàrin ìgboro kọ́dà ló léyìn gẹ́gẹ́ èèyàn fara kéde tílé bá délé tí wọ́n gbogbo lẹ́ rẹ̀ ìjọ náà ni wọ́n á akọ kékeré nkeke, kékeré nkeke tí ọ̀gbọ́ ẹ̀rọ lọ́sẹ̀ àti ìjọ náà kọ́dà tó lè gbàgbé pé òun ti bómi nǹkan sùn rí tó ń kọ́ ẹ̀sẹ̀ la rẹ̀ yóò kú gbìn ni àwọn aburú mẹ́lára ni tó yà ló jẹ́ pé ọlọ́run tó la òfojú rẹ̀ nínú àwọn ọ̀gá abúlé mẹ́ta àzìnà òun ni kẹ́hìn tó bá ṣe yọ ọ́ lẹ́tọ̀ sí wíwọ náà akálàṣe olèmọ̀ṣe gbére inú náà tẹ́ pé mọ́ọ̀mì níbà ni tọ́lá àwọn aṣẹ́ eré téèyàn fi lè wà lùjẹ́ náà lẹ́rù olèmọ̀ṣe gbére inú náà ṣùgbọ́n tó bẹ́ẹ̀ iṣẹ́ tí òtún bá yọ ọ̀wọ́ náà. gbogbo ẹ̀ ń lára àwọn ayé Al-Qur'an Karim lára abúlé ti bẹ lára zina ni pé lásìkò tẹ́ ẹ̀ ń ṣe lọ́ọ́ owó tọ̀ ìbá àjẹ́ àfàtọ̀mọ̀ mètìtì lásìkò tí ń ṣe zìnà lọ́wọ́ là yẹsẹ̀ zani ẹ̀nà yẹsẹ̀ ní wọ́wọ́ mọ́mì àrẹ́bí sọ̀rọ̀ sọ̀là olóòsì náà ò ní ṣe zìnà nígbà tí ń ṣe zìnà lọ́kọ́ jẹ́ mọ́mì ni làwọn afọ oníṣẹ́rí hadith sọ pé wọ́n yọ ìmánìkún lára èèyàn tí ń gorí ẹni tí ì ṣèyàwó ẹ̀ bá a ṣe bọ́ aṣọ kúrò lọ́rùn bàbá fẹ́ bọ́ra lẹ́lẹ́ bẹ́ẹ̀ wọ́n sì gbé ìmánìkún lára èèyàn èyí ó pòrè mọ́mì ní àsìkò yẹn tó bá kú lẹ́yìn àṣepọ̀ kò kù sí mọ́mì ni o kò ṣe fàásìkì làásì. inú òkan táàbù ejò ni mẹ́ńbẹ́ àbá kéèké àbí tata ń sọ̀kọ tẹ́nìkan ń wọ̀ ọ́ lọ tẹ́nbà sọ fún ọ̀ntàn pé ọ̀kàn ní yọ ọ yẹ kó nǹkan mọ̀ fún ẹ pé ọ̀kàn ní yọ nìkan kọ́ lẹ́yìn tó bá kàn ní tọ́lọ́tò kan nǹkan mìíràn náà nù ẹ̀ ihò kan nù lé kan táàmù ti mẹ́ńbẹ́ ejò ni mẹ́ńbẹ́ ni àbá kéèké àbí tata ń sọkọ àbáwọn nǹkan olóró mi ní mẹ́mbẹ́ àmọ́ àwa ń wọ bẹ́ẹ̀ lọ kí lè fẹ́ wọ nú ààyè tí ìsáyè yín sí tẹ́ ilẹ̀ tí ọ̀rọ̀ tó jọ ní sọ ẹ̀mọ́kùn ẹ̀rín etí èsì tí èsì tó ń wọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá kan àdánwò látara àṣepọ̀ ọbú tara yìí sọ di nǹkan gbajúmọ̀ lónìí kóòtù ọ̀daràn ẹlẹ́bi àdánwò táyé tó bá kó eight okó àtọ̀sí. Si okomagun olùmọ́gun àti gbogbo náà nǹkan ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ lónìí tó bá ṣẹlẹ̀ síyàn ó tọ̀ ní kọ́ dára ẹ̀ lẹ́bi kámẹ́lẹ́ ní kankan lẹ́bi nítorí pé òun lọ lọ sínú ọgbà tó lọ ń ṣe léwọ̀ fún láti wọ̀ ó lọ́wọ́ bẹ̀ lọ ní tó bá bẹ́ẹ̀ kọ́ máa ran kì í wá ṣe pé ta bá kàn bẹ́ẹ̀ kọ́ máa ran ta yé nìkan ó tún á kú ta lọ kìyàmà falẹ̀ ìgbọ̀ràn sọ́lọ́ lẹ́nu tí ó ìyẹn lọ́nà tó fi jẹ́ pé ọlọ́run tó lára ẹ̀ ga nínú sọ́tòlì Isra àfà àyà èkejìléníọgbọ̀n Quran chapter seventeen verse thirty two sura kẹtàdínlógún àyà kejìlélọ́gbọ̀n ọlọ́run ní. wàlá taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ọlọ́run tó la rí kẹ́lí wala taqrabu zina wala taqrabu zina zina ọ̀sọ́ zina agbèrè ìṣekúṣe torí èdè lárúbáwá wọ́n súnmọ́ra wọn zinaton zinaton ọ̀sọ́ làá máa ń sọ obìnrin lórúkọ zina obìnrin jẹ́ zinaton ọ̀sọ́ ní tá a fi sọ̀sọ̀ fún mi yẹn. Tabali zina ìtumọ̀ ẹni pé ẹni tó ṣèṣekúṣe ìṣekúṣe ṣe azaniya obìnrin tí ń ṣekúṣe azani ọkùnrin tí ń ṣekúṣe pẹ̀lú ẹni tí ń ṣèyàwó ẹ̀ ó tó kù mí. zinat zinat zain nù tó ní alif lẹ́yìn nínú askari tí mi àtẹ̀yìn máa ń ṣe mẹ́ta kan báyìí táyọ̀ ẹ̀sán sọ pé tó sọ fún ìyàwó rẹ̀ Maimuna rọ́dí ẹ̀ lánìá nígbà tí ó fi ilẹ̀ lórí pé ń ṣe àṣkárì nínú ilé tó padà dé wá bá lásìkò dùn àtọ́túnba lórí ìjókòó àṣkárì rẹ̀ náà ti ṣe tí ó ti parí táyọ̀ amọ̀mọ́ gbólóhùn nǹkan tó bá wí lẹ́ẹ̀mẹ́ta ládàtọ́gbà ìró ìdìbò tó ti wí lẹ́ta rọ̀ ta ló mọ gbólóhùn náà. subhanallahi wa bihamdihi adada khalqi wa ridha an-nafsi zinata arshihi ẹ̀wọ́ tẹ́lẹ̀ tó yàtọ̀ sí zina ó yàtọ̀ sí zina. lẹ́yìn àti wí mẹ́ta rẹ̀ tí fi wákàtí wí mẹ́ta rẹ̀ pé tí kan tí lórí wákàtí kan yọ sọ pé ká máa wí òun kápá àwọn tó kù tì àti tó lọ́nà míì tá a tún rí sẹ́ni lọ́dọ̀ ọlọ́run àmọ̀ wí òun àmọ̀ wí ẹ jẹ́ n padà sórí tí mo torí ẹ̀ lọ torí gbólóhùn ló gbé mi lọ. ọlọ́ọ̀ni wà látàkùrọ̀. wà látàkùrọ̀ bù zìnà. ọlọ́ọ̀ni ẹ má súnmọ́ zìnà látàkùrọ̀ bù ẹ má súnmọ́. fíìlì ń fíìlì kínú. fíìlì amúbi. lànà ìyá ni mẹ́mẹ́ wà látàkùrọ̀ bù lànà ìyá torí ẹ̀ ló fi pa nóònù ní sùn àtàrà lè pa nóònù tẹ́yọ̀ jẹ́ àmì fún kifogeni fowefo marufun bi noni takrabuna takrobani yekrobuna yekrobani àti takrobin ẹnu àǹfààní kamsa marufun bi thubuti nọ. àwọn àpàlù yẹn torí láàánáyà tọwọ láàánáyà ní tààrim náyà ní tààrim láàtọ̀lọ̀ fi máa sọ nǹkan dé wọ̀ bẹ́ẹ̀ má dé nìkan yẹn wọ̀ ni wàlá takrabu ẹ má díẹ̀ di zina ẹ má sọ̀rọ̀ tó sí ẹ tá a bá súnmọ́ nǹkan là á ṣe obìnrin tọ́tọ́jú tọ́tọ́nu tó kàtìkì tó filẹ̀ kẹ́ẹ̀dì olórí ibù ni ẹ má sọ̀rọ̀ tó sí rẹ̀ ẹ má pé ra ọ̀kàrà lórí ẹ ẹ má rọ ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ ẹ má rà lápá rẹ̀ ẹ má kí o ẹjọ́ máa bá ara nu ẹ lọ ẹ má jọ kó bẹ́yìn òfò ni ń tà ká ẹ má sọ̀rọ̀ tó sí ẹ obìnrin tó tọ́yọ̀ dẹ́jọ́ yẹn ta tọ́yọ̀ dì í ta tọ́ra aṣọ àǹkárá àbíkínì tọ́wọ́ á aṣọ tọ́wọ́ transparent aṣọ aṣọ aṣọ alá bíi àjọ tọ́ wọ́n rán gíní láti bí ọrùn wọ́n rán débi wọ́n á fi àjọ sígbáyà kẹfì máa wọ̀ yẹn ta wọ́n tún fi àjọ síbi làjì tán dísàlẹ̀ gíní wàá wà láàrin méjì àbáǹkárá wà láàrin méjì tó wá ti ń lọ bẹ́ẹ̀ lẹ́bọ̀ gbogbo ẹsẹ̀ rẹ̀ lọ́ọ̀kan títí dé ibi ìtàn rẹ̀ lẹ́ẹ̀mọ̀ wò báyà lẹ́ẹ̀mọ̀ wò bàrà àdìlọ́ kan ìtumọ̀ ẹni bẹ́ẹ̀ ń ta orí ibú ká ń ta òfò ká látàwọ̀ ha ẹ má sọ ọ́ tòsí ẹ o tẹ́ ẹ bá lò dé tẹ́pẹ́ ní máa gbóúnjẹ lọ́sọ̀ pé ẹ jẹun ẹ má sọ ọ́ tòsí rẹ o ẹ ẹ ntẹ́yìn bá súnmọ́ ní máa